Èmi ò mọ kéèkì mọ̀ bí àwọn tí wọ́n wà níbí. Tá bá ní ká wò ó tó ọdún mélòó tí ẹ fi kọ́ṣẹ́ àbótóṣù mélòó tí èèyàn lè fi kọ́ tá fi mọ̀ táyé dáadáa. Ó depend lórí knowledge. Ẹ mọ̀ pé wọ́n máa ń sọ ìka ò dọ́gba, ọmọ gbogbo ọmọ ò dẹ̀ rí bákan náà. But the normal time tí èèyàn gbọ́dọ̀ fi kọ́ tó gbọ́dọ̀ fi mọ̀ dáadáa at least one year. Mm èèyàn fi kọ́ kéèkì nìkan bẹ́ẹ̀ni ní ọdún kan bẹ́ẹ̀ni tó máa fi mọ gbogbo ẹ̀ títí dé tó máa fi modeling sugar craft every aspect of it at least ó kéré jù one year. Hmm. ọdún kan ni téèyàn bá fẹ́ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìlú ní pẹrẹwu ó dà o mo ti wá kọ́tọ́ lọ́dún kan mo wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe bí èlò ni kéèyàn ní. bíi ó ní kò di dandan pé ẹ gbọ́dọ̀ ní bí pásítọ̀ mi máa ń sọ nǹkan kan pé you start with what you have nǹkan téèyàn bá ní nǹkan tó bá ní ìwọ ṣáà ti ṣáà ti máa jẹ́ kí nǹkan tó ń ṣe jẹ́ kó dá ẹ lójú máa sọ fáwọn èèyàn káàkiri a oh, word of mouth nǹkan báyìí ni mò ń ṣe o ó tiẹ̀ o ò tiẹ̀ lè má o ò tiẹ̀ need láti ẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ń pé kó máa lọ wówó káàkiri ìwọ ṣáà máa ṣe tó bá ṣáà ti wá àwọn èèyàn máa ṣe fún wọn lọ́fẹ̀ẹ́ ah ṣé nǹkan báyìí lẹ̀ ń ṣe tó bá jẹ́ pé gift ti ti ẹnìyẹn mú lọ síbẹ̀ from there àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ ah mo mẹ́ni báyìí báyìí tó ń ṣe báyìí mo mẹ́ni báyìí báyìí téèyàn ṣe ń lọ ojú bẹ́ẹ̀ yẹn lọ. Hmm, ọ̀rọ̀ àmọ̀ràn yín fún wọn ní abẹ́ tó fẹ́ fi kún. kéèyàn fi tọ́lọ́run síwájú òun ni gbogbo nǹkan. Hmm ẹ ṣe púpọ̀ ẹ wo arábìnrin Tèmítọ́pẹ́ ni mo gbà lálejò lọ́jọ́ tòní kẹ́ tó lọ ẹ bá mi sọ àwọn ẹ̀rọ alátagbà yín Instagram ni Facebook níbi tó ti lè pàdé ní ẹni tó fẹ́ béèrè sí bóyá wọ́n fẹ́ kọ́ iṣẹ́ ni wọ́n fẹ́ béèrè sí ni wọ́n fẹ́ ṣe ni ẹ bá mi sọ fún àwọn ará ok Instagram page wa ni laposhcakes la underscore p o r s c h e la Posh Cakes. Facebook wa náà bákan náà ni at Cakes dot com twitter wa náà at ceo posh cake then tá a bá fẹ́ pè wá ọ̀ wọ́n fẹ́ béèrè wọ́n ní ìbéèrè kankan àbí. wọ́n kọ́ bá wa ju gbogbo yẹn kọ́ bá wa jù sórí ẹ̀rọ ayélujára yín kọ́ máa da yín lò. ìyẹn wọ́n lè ṣe tẹ́ wọ́n bá tẹ àtẹ̀jíṣẹ́ yẹn ṣe ẹ̀yin ò ní torí ó láwọn kan tó jẹ́ pé àwọn fáǹtì mi kan wà tí ò sí tòsí ọ̀nà wọn jì gidigidi àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn tó bá ń jù síbẹ̀ ṣẹ́yìn máa máa dá wọn lóhùn. of course àbí pa ló máa máa dá wọn lóhùn. line yẹn wà active àwọn lines tí mo máa fún wọn àwọn numbers tí mo máa fún wọn yìí wà very active. Hmm. so kò sí anytime tó bá ní ìbéèrè kankan àbí wọ́n ní nǹkan kan tó fẹ́ sọ èèyàn kan máa wà níbẹ̀ tó máa ṣàfẹ́ dá wọn lóhùn ní pé báyìí báyìí báyìí. Hmm. ó ní ó ní ẹ ti gbọ́ yẹn o ẹ̀yin ara lé lọ́kọ̀lọ́kọ̀ òjọ̀kan lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín bẹ́ẹ̀ yẹn ètò èrè tí gbogbo ẹ ṣe ń lọ tó ń tò lẹ́sẹẹsẹ kí ẹ máa mú un kí ẹ máa bá mi ti àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn gbogbo ẹ má wulẹ̀ béèrè lọ́wọ́ tèmi mọ́ o gbogbo ẹ ṣé kéèkì báyìí ló yẹ ká ṣe fún kinní kan hmm, àwọn ni mò ń tarí gbogbo ìbéèrè yẹn lọ́jọ́ lèmi mọ̀ rò nǹkan táwọn mọ̀ ṣe òun náà ni wọ́n ń ṣe yẹn ó ní máa ń sọ fún yín pé òun la tún ti gbé wálé ní lẹ tún ti gbọ́ àwọn la posh Tèmítọ́pẹ́ òun lórúkọ wọn aláṣẹ àtúndásílẹ̀ iléeṣẹ́ CEO ni wọ́n o ṣùgbọ́n táwọn mọ̀ ṣe náà ni kéèkì náà ni òun ni nǹkan tí wọ́n jókòó tì tí wọ́n ṣe tọ́lọ̀ ń dẹ̀ fún wọn ní àlùbáríkà lórí ẹ̀ kí wàá lẹ́yìn náà jókòó sí etí ẹ káwọ́ gbéra sí hmm. àbí àti tọ́pẹ́ ṣe bẹ́ẹ̀ lọ skul bẹ́ẹ̀ni ẹ kàwé bẹ́ẹ̀ni ẹ kà lórí girama àbẹ kà lórí girama lọ. yunifásitì ẹ dá kàdé yunifásitì ó ní o ẹnu mi mọ̀nà wọ́n ka yuni gan mọ́ wọ́n dẹ̀ ń ṣe kéèkì kí ló wáá dé ẹ wá lẹ̀ ń wáṣẹ ẹ̀ríṣẹ́ ẹ wá káwọ́ gbéra jókòó sínú ilé ẹ má ṣe báyìí gbogbo oríṣiríṣi náà la fi ara wa lórí ètò yìí tá a fi ń la ara wa lọ́yẹ̀ ìkan náà la tún ti gbédè yìí kẹ tó dijú kẹ tó lajú ọdún kà á pé tẹ bá lọ kọ tó bá jẹ́ pé nǹkan tó wù yín tẹ fẹ́ ṣe òun lélẹ̀ ó sì jẹ́ pé kì í ṣe pé ẹ fẹ́ máa ṣe é tàǹtí ẹ fẹ́ máa ṣe é nu ilé gbogbo ẹ̀ náà òun náà lè ràn lọ́wọ́ láti ṣe èmi á mọ̀ sọ́n gbogbo ìgbà wípé hmm, ẹ mọ̀ di ìyàwó ẹ dúró kí dáàdì dé kì í ṣe nǹkan tó dáa ọ̀dọ́ ni ọmọ dúró pé à mọ́mì tí mọ́mì bá tó fowó ránṣẹ́ sí mi bẹ́ẹ̀ bá tó fowó ránṣẹ́ sí mi màá tó ṣe nǹkan kí lẹ lè fọwọ́ yín ṣe àtẹ́lẹwọ́ ẹni kì í tan níjẹ òun ni Yorùbá sọ bẹ́ẹ̀ ni kí ni nǹkan tí ọwọ́ ẹyin ó lè ṣe ẹyin o ń tọ́wọ́ yín lè ṣe yẹn ẹ bá bẹ̀rẹ̀ láti ibì kan kí ni nǹkan tí ẹ rò pé ẹ lè kọ́ kí ni nǹkan tí ẹ fẹ́ràn ẹ bá bẹ̀rẹ̀ láti ibẹ̀ ẹ wo ẹni gbogbo ẹyin olólùfẹ́ mi gbọ́dọ̀ lọ patí kan kí wá rí i pé wá ṣe kéèkì kan tí ò dá síbẹ̀ torí a máa jà ni a máa jà tó máa pọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn kéèkì tá à ń rí nísìn òun ló ti ń da tó ń dùn wò tó jẹ́ pé tẹ bá rí gan ìsìn ayé tí wàá da ayé ọ̀làjú débi pé àwọn èèyàn gan ti wọ́n ń bá kéèkì ya sẹ́fì ẹ máa débi ìnáwó ẹ máa dúró ti kéèkì báyìí wọ́n kọ́ bá kéèkì ya sẹ́fì ni pé wọ́n mọ̀ pé mi ni mo bá kéèkì tó rẹwà tó báyìí mo bá fi ya then mo bá ya àwòrán pọ̀ ẹ òun náà ni mo fi sọ fún wa lẹ́nu pé mò ń lọ mi di gbàdàgbọ̀n mò ń lọ lé tèmi mò ń lọ lé bàbá tó bí mi lọ́mọ báyìí mi ò ní lọ ìkọ̀ǹkọ̀ tí ò dálé omi mi ní lọ ìlú ẹja tí ò dé sàlẹ̀ odò láṣẹ ọlọ́run ọba èmi ni màmá lọ yìí náà ni màmá dé bá láṣẹ ìdùmàdé ẹ má gbàgbé pé ẹ lè kàn sí èmi náà hmm, lórí gbogbo àwọn ẹ̀rọ ayélujára lọ́lọ́kọ̀ òjọ̀kan unique underscore alága tó posh òun náà ni lórí Instagram lórí Facebook ọlọ́run níyà ẹ̀ẹ́dẹ́jì ẹ lè kàn sí mi níbẹ̀ kájọ máa ṣe kí ni ká máa sọ̀rọ̀ wa lọ ká máa continue ọ̀rọ̀ yẹn bá a ṣe ń sọ. ẹ wo ìpolówó ọjà ohun gbọ̀ngàn làbú mo wò ẹ má gbàgbé pé mo ní mo retí kẹ́ máa bọ̀ lóní wàràwàrà mo ní mo ní béèrè o ṣé ẹ ń dè é mo ní béèrè o torí ìgbà tí wàá gbé béèrè mi yọ báyìí ẹ má ní a ó ti pẹ́ tó ti gbàlejò yẹn wá tó wá sọ̀rọ̀ ń pa ètò sọ lónìí náà ẹ̀ tún dé o bó lọ́ọ́ ti fẹ́ ọlọ́run ní ìlórúkọ tèmi jẹ́ mo sọ pé ó pàtàkì lọ gbogbo àwọn tó ṣùgbọ́n àmì tá a ṣe ṣètò tọjọ́ tèmi Emmanuel mbẹ́mbẹ́ o pẹ̀lẹ́kù iṣẹ́ ojú rẹ òkú ní ríbi o Sunday Sọnẹ́pà àkọ́dọ̀ ní mọ́ lọ́wọ́ láṣẹ Èdùmàrè wisdom tó gbowó mi sílẹ̀ kò ṣe púpọ̀ ọpọlọ rẹ ò ní jọba ọpọ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá mi pàtàkì aláṣẹ àti olùdásílẹ̀ ilé iṣẹ́ Orísun tẹlifíṣàn láṣẹ ọlọ́run ọba pẹ́pẹ́pẹ́ báyìí lòun ṣe ní arọ́ mi ò ní wá yín tì ẹ̀yin náà ní wá mi tì lágbára ọlọ́run iwájú iwájú báyìí òun lẹ́ẹ̀mọ̀ lọ mo rò pé jọ́mì arábìnrin tí ń tọ́pẹ́ ti bá pè yín ẹ jẹ́ wa ní o ẹ dẹ̀ ní wá lọ́wọ́ òfò ẹ gbé kéèkì wá fún wa ń jọ ni ẹ ṣe púpọ̀ ó tó dìgbà kan náà ó dàbọ̀.